أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته All praises are due to Almighty Allah subhanahu wa ta'ala, the most beneficent, the most merciful. I beseech Allah to shower His blessings and compassion. Zabla Prophet Muhammad sallallahu alayhi wa, sallam is also his companions and the of believers till the day of recompense. without wasting our precious time. So I would love to go straight to the topic being given to discuss today. It's equivalent to Rajab 18, 1443 and February 20, 2022. I know this program is for female, uh, women alone. So And that is why some of the areas I will focus, they may have to do with women or females alone. So may Allah guide my thoughts and my presentation. The topic reads, Attaining Excellence in Din and Feeds, a must for all Muslims. A must for all Muslims. You know, there are certain things we need to understand from this topic. We want us to realize that as a Muslim, as a conscious Muslim woman, if someone is a Muslim woman, you want to worship Allah the way Allah is ought to be worshipped, you want to obey the teachings and sunnah of Holy Prophet Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. At the same time, you need to be relevant in this world. Wàlá tansa nasibaka mina dunya. Do not forget your own portion in this world. So that is why we want to focus on certain things. You know, there are some, what do I call it? It's like mindset or mentality people have about Muslim women. Number one, let me tell you two or three from what people they nurse against Muslim women. There are people who have the mindset that once you are using hijab, please listen very well once you are using hijab you should not be relevant in worldly affairs that you focus on what on the outside alone leave this word for them ẹlẹ́yà ẹ̀yin náà tó wá ṣe mẹ́sìn ẹlẹ́yà clever fi lọ́ọ̀ ṣe you know please you need to understand them All utterances like that that aja you have come to study medicine what do you want to use it for The belief is that you should only be concerned about using hijab, giving birth to many children, reading Quran, doing morning askar, fasting in Ramadan. You are less concerned about being professionals. Please, are we together? So that is why you see when they see most hijab women that are professionals, that are experts in various fields, they normally feel threatened. If you are a conscious one, your presence, your presence amidst 100 other professionals is a threat to them. You get it now? Because it is believed that you should only be concerned about the hereafter. And from the verse I've quoted, Allah has told us that wábítẹ̀rí fíìmá àtàkà lọ́wọ́ dára àkhírà whatever Allah has bestowed upon you ma Ataka Allah it can mean a lot of things the earth Allah has endowed you with your brain intelligence brilliance money whatever you possess spend it to earn Allah's mercy in the hereafter. You know, that should be our first objective. Nailu ribollahi subhanahu wa ta'ala. Please, are we together? Whatever, because I'm still coming to how to be excellent in our various fields. By the time we have removed Allah, forget about excellence. The first objective is wábí tẹ̀rí fí máa àtàkà lọ́wú àdárọ́ àlàáhìrà. Even by the time you become an expert, a professional in your own field, you should know that you want to use it for Allah and Allah alone. Please, are we together? Allah now immediately added it to it. Wala tansa nasibaka mina dunya. Please, your own portion of this world Do not forget it. Do not abandon it. You need to take proper care of it as well. So let us take note of that. Another mindset about Muslim women is that they are only relevant within the corner of their husband's house. Please, are we together? That You èyí náà a call. they should be selling pap they should be selling fufu among others why being professionals why being experts in various fields why attaining excellence please attain excellence in preparing food palatable dishes for your husband take care of your children so please all this your uh, attaining excellence now you don't need it that is another mindset people have about mostly women are we together we need to change the narration we need to do what we need to change the narration that as Muslim women you can still attain excellence in your field you have chosen. Another mindset is that Muslim women whatever they learn they continue giving birth to many children that is all they know please are we together and they are not telling lies you get it now you will see a situation whereby even in Yoruba land now you don't normally give birth to children let us be factual when I was serving in the north I served in Damaturu Yobe State there was one of the fathers there he was one of the patrons of MCAN Alaji Alaji is something Bukar Jumbam around that name. But I know uh, Bukar, Abubakar is what they call Bukar over there. I see that Baba has 48 children. How many children? 48. Do you know the implication? Outside they give birth to a lot of children. Probably a woman, probably 12 children or something around that nature. Or probably there were some wives, he divorced, or probably some of his wives died, only Allah knows but I know he has more than 30, 40 children. And almost all of them, they memorized Quran, they were nurses, lawyers, engineers. He was saying it. In fact, they gave him awards at Abuja, and MCAN Abuja then, national. You know some people, the mentality is, àwọn ilé àwọn kẹwọn pamọ́ jọ ní kí lọ́ọ́ kẹwọn tàbí ní So lè lo profession rẹ̀ gan ni kò lè lò now. She will not even be relevant in the field. Some people, they have that mindset and mentality about us. And there are some they know you hold your hereafter in high esteem. And some of these feeds we are talking about, whether you agree or not, you meet certain practices that are in sharp contradiction to what your day has preached. Yes or no? you can see cases of hijab intimidation of our sisters. That of Lautech happened the other time. That of FUNAP is still there up to now. Almost all the judges in Nigeria, if not few of them, that they behave. And Allah is shaming them. Please, do you agree with that? Allah is shaming them. It is when they are battling with hijab and hijabites. Our sisters are now shining. They are leading almost all universities, not only in Nigeria, even inter internationally. I monitor it on the net. Even job sisters in Europe, they lead their classes. They are not distracted. They don't have hours to spend with their boyfriends. They, so, they don't have men friends. They take care of themselves, their families, and that is all. They don't watch all these pornographic sites. If you know how many hours some of these girls dey spend on the internet chatting doing video call kene kan video sex all those rubbish it waste their precious time and even from my own research some of our sisters leading their classes at least I can like three four five six seven I know some of them even some of them dey even lecture during their nika like sister that our sister at UI I think I even spoke with her husband yesterday, Engineer Dawood. I developed during an account many years. The sister, apart from being first class, she learned some other petty jobs. She was not taking a boyfriend. When the others were busy doing video chatting, she was learning some other things beneficial. So please, this is also bad they know if you want to be to attain excellence in your field certain things on the way they are in sharp contradiction to your belief so that is why it is like only few women extremely few highly infinitesimal they attain excellence we are talking about in their fields but let us be factual we have a lot of Muslim Muslims who are innocent in their religion. But when it comes to faith, they are nowhere to be found. And that is affecting us. Do you agree with me? It is seriously affecting us. Let me give you two, three, four, five. This is preamble. will come to the lecture very soon. Ibadan as a case study. In the whole Nigeria, I can tell you Ibadan remains one of the towns where we have a lot of Nicobites. Not, don't even talk about those using hijab, Nicob. One of my friends, he came for a program here in Ibadan. He's from the north, he's an We served together. He said, Rashid, ah, you have a lot of areas in Ibadan. Ah, Even in my time, we, have only few niqab right now. I said that we have a lot of them. he said that you have different size here. <laughs> but that's your own problem. <laughs> he said, I saw so they will use one small something like this and they will cover their face. That you see the looking at their legs. Mo ní mo worry. Mo ti mo leave that with us. That's our own problem. You just go to your town. Go and do that one there. Apart from Ibadan, probably sounds like Iwo. They may be following us. Said Ibadan is last. And apart from being large, you have a lot of dawa organizations in Ibadan. We have a lot of individuals doing dawa. We have a lot of mashuru from Saudi Arabia We have people get free mosque, among others. As far as Nigeria is concerned, if you know any town where we have more Nikobite than Ibadan, please tell me. I will argue with you. As the Nigeria of today that I know, Ibadan remains the town with most Ijabites and Nikobites. Ibadan. This Ibadan, we are talking. This is not tribalism. We are talking about reality. And probably after Ibadan, now we're thinking of Iwo. Uh-huh, it will go to Iwo. But you know, Iwo is not as big. Probably we want to use land mass. Iwo may be the first. Because you know how many Iwo we will take out from Ibadan. You want to talk of land mass, probably Iwo will be the best with Ijabs and Nikos. That because Ibadan is big. Now let us use Ibadan How many female Muslim doctors we have here in Ibadan? You know other women, they'll be giving birth to children, yes or no? Yes. Apart from birth to children, they will fall sick, yes or no? Whether we agree or not, they will need surgery, medical surgery. Not, it may not be all of them, but some of them. Their daughters will fall sick. They will need medical attention. I can tell you, what majority of our women dey pass through as far as you know taking care of themselves is concerned some of our religious practices are eroded that is the issue okay I was with Atari Sekola Mosque last, just last week Sunday with women also discussing a particular issue Atari Sekola Mosque with women or just state MFS. One of the issues I raise there, I'm still raising it here now. How many female were wasa? You know, let, let us be realistic with ourselves. Most of our girls, they are prone to sexual harassment for some of these young and fast coming up now. They are only after condemnation of bidah. Spiritually, they are dead. Spiritually, they are nowhere to be found. They don't have that Islamic upbringing we had. Because they were not brought up with books like Riyadu Salihin. I was telling one of them, I was brought up, listen very well, anywhere in the world I can say it. Please listen, I know what I'm saying. That's why I'm being selective. Kitabu Tawheed of Sheikh Muhammad bin Abdul Wahab. That was the first book of Akida they used for us in our lectures. Not even as madrasa. Lectures. They will read it for us every week. And that assisted our Akida. It was later we attended Madul Arabi. We were now using Fatul Majid, Sheru. Not Madul Arabi we started learning Kitabu Tawhid. It was at lectures. We were brought up with Riyadu Salih, Menaju Muslim. All these books, they will make you to have soft heart towards Muslims. They will make you to be pious, to be righteous. Where you see in class, where you see Babu Tekwa, where you see Babu Atawakul, where you see Babu Aliyakin, Babu Itibau suna. all these Babus are there in Riyadu Salih. But some of the present youth, they are learned. In fact, I know what some of my female students encounter with some of those who start in various madrasa. They know skill and that's why they are employed. But when it comes to morality, they are not there. You see that when they relate with opposite sex, with girls, they feel like they say, you are your stars now. Some of your dopers, they are prone to these stars. They are the ones taking them in madrasa now. They have no Serbia, but they are learned. They know Keu, they know Arabic now. Now, how many Muslim sisters are to teach our daughters. How many madrasa being handled by Muslim women where our daughters can memorize Bible? I know one or two here in That of Umu after many years. I think I know that one. I think that's even the only one I know. And probably that of Amuloko and the woman is no more alive. Now Allah forgives her. She's no more alive now. Probably I know two. Then if you, I'm not saying that I know all that. Then those are the two that I know that are popular. Let us assume we have 10 in Ibadan. Let us assume we have 50. They are not up to what we need with number of our daughters. Is that not another field? We need people that will attain excellence in Arabic knowledge, that will be specialists. Some of our daughters, all our daughters not go for men say, no, no, no. We need experts in this field. Because some of our girls, our daughters, they are prone to sexual harassment from some of, some of, some of, some of these corrupt to start taking them who lack that Islamic training. They are only who is speaking Arabic and doing Europe and telling you this is if this is Sahih. They're sincerely, if they have access, they can impregnate your daughter, and they will tell them to abort. I'm not generalizing, but I'm saying the truth. But where are the Muslim women to handle them? gbogbo ilé ìṣúta ní kọ́ọ̀yàn bẹ́ẹ̀ àwọn àfáàní ọ̀yà let us speak big big madrasa here in Ibadan if not for mad larobi olodo that have eh, women with even despite that how many of our sisters are teaching there even olodo that is strictly for women how many Muslims are there let us be factual so that is why talking about attaining excellence in our deen and faith we need to focus on it let me start from the deen Attaining excellence in them is not an easy task. It's not what? It's not an easy task. In this environment, where Shiriku was the origin, except you don't know Yoruba history. Even some of us, you see there, Ogunjemi, Aborisade, and Sagose, all these our traditional names some are now trying to change it to ẹ̀sìn wù mí kìnní kan súnà yẹmí like I was comparing some names for Amis Oluyole assessment did yesterday I saw his name and I was like, they changed his name to Suna Sekene kan <laughs> I was like that's not the way you are named <laughs> you only changed it if you know Yoruba Yoruba origin is of what shiriku in nature where some are fast some jalabi are fast They are still promoting those shirku practices up to now. Environment where poverty is at its peak. Allahumma inni a'udhu bika min al-kufri wal-fakri li'anna al-fakira kada an yakuna kafira. Sheikh Muhammad Tabi Rahimahullah he explained, you know, part of our daily askar is to seek Allah's refuge against poverty and what? Disbelief. Why? a poor person is prone to disbelief. In this event, poverty has some people to church goers. There is something I'm 200% sure, not even 100%. I'm 200% sure. If Nigeria is better today, churches will lose their members. In mosque, go to the, what's they called? Go to the Western world. Islam remains the fastest growing is only in Africa because of what? Poverty, ignorance, and sickness. As said in a research. People of Africa, let us, let us be factual, poverty is there, not only in Nigeria. In the, how will you tell someone in America that Jesus ìlọ́nlàjú you? when did Jesus become an optician or a specialist in that? They will not believe. They fear ẹ̀ntí òròwó tí ó bẹ̀rẹ̀ ṣùtú tẹ̀lé ẹ̀wá ń jésù ọ̀wá bá ń la tí ọba rí là ó ti dára ṣọ́ọ̀ṣì kò lè padà mọ́. A lot of people sincerely yours they are greatly affected with abject poverty and that's one of the tools being used by shaitan and its agents. With this kind of environment we want to attain excellence in what? In religion. I'm telling you it's not possible. So will I say it is not easy? If you want to make it possible, let us take note of these three, four, five, six, seven issues I want to raise. In attaining excellence in religion, we need to understand that inna dina inda law and Islam. When we are talking of deed, we are not talking of Judaism. We are not talking of Christianity. We are not talking of Jewish or all of you. We are talking of what? Islam. It is Allah in Surah 15 verse 19 that says, the only acceptable religion before Allah is nothing but Islam. In the same chapter, Quran chapter three, verse twenty-five, Allah says, وَمَنْ يَمْتَعْ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَا يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ Whoever seeks other than Islam, whoever practices any religion in addition to Islam, it will never be accepted of him or her. And in the hereafter, it will be among the losers, among the wretched ones, among the most unfortunate ones among the dwellers of hell in the hereafter. If that is the issue, Islam remains the only acceptable religion before Allah. How do we attain excellence in that God-chosen religion? You know it is easy to attain excellence in Christianity because Christianity is nothing than singing, dancing, and wasting your life. But Islam, Islam will tell you, do and don't Do's of Islam, it will only be possible for those who Allah has made it for. Please, are we together? Don't of Islam, those are the common practices in any given environment in the world. Jama, are we together now? Let me explain. Attaining excellence in, deen, in Islam, it involves do's and what? And don'ts. And those do's They are not something you do with easiness. Though Allah has given you the parts of body to execute them, Allah has given you the brain, has given you the hand, the sincerely, laziness and satanic whisperings are there. Let me give you three, four, five. Observing Salat. Jama, I want to observe two raka of Suwi. How many days will I spend? Let's assume I read party and pray aloud or Fatiha wal Asri, I can tell you that two minutes raka may not consume more than five to seven minutes. But see the preamble. Jama, are we together? You want to observe Salat. If you want to relate, you must relate. And use what? Water to cleanse yourself. Is that not partially strenuous? To, to lazy one all because of Salah you will perform ablution yes or no yes or no and naturally here in Nigeria now <laughs> most families dey eat rice amala beans bread that are commonest food yes or no you see people fat a lot these days torí jẹkújẹ tá à ń jẹ ṣe kíni o ó ti pọ̀ jù by the time your ablution is point, what are you expected to do <laughs> you renew your ablution before you continue your work your Salah. Please, you want to observe just how many raka? Two, see the preambles before Salat itself. This is due. The same thing you repeat four raka in Zuri, four raka in Asiri, three in Maghrib, four in Isha. This is mandatory on all Muslims. Not these 17 raka that are problematic, but what surround 17 raka. Please, do we get it now? Ijab. You know, may Allah word you women. That's why I do tell those using the job that hey, let us be conscious of Allah. Wallahi, this hijab you are using itself, it's not easy. I know a day I took the cup of my sister, Sister Bashir Hashim, then. I just used my sister the cup to cover my my face just for a few minutes. Sincerely, I was not comfortable. Though probably I'm using it after two, three, four weeks now. Probably I'm But the first day I used it, I was not myself. I know one of my female students. That's what I do advise my patients. If you want to use niqab, the day of your niqab, start using it at worst a week before your niqab. I know three, four, five kids of some of my female students. They nearly collapse the day of their niqab. I know. I was there in all those niqab. In fact, okay, we need to rush her in. Ìyàwó ńkọ́, ìyàwó ti lọ́nu lé. Nígbà tá a rí ìyàwó ìjókòó sójú agbo ní tó fi ṣe ẹ̀yẹ ní last two weeks tẹ́ta tó ìyàwó pẹ̀lú àwàyè wà lẹ́kọ̀ọ́ ìsì why she has not been using it before now she will use it for two three hours among the crowd please though one will still be you know by the time you are using it now habitually it becomes part and parcel of it. that's why you see our friends almost when they use the cup and there is cold they will still feel cold why because hijab has become part and parcel of them but at initial stage it's not always easy yes or no you see all these Jews. i'm talking about Jews. when it comes to fasting ilé ló ti ẹ̀wà alágbára ju oúnjẹ tani ọ̀láìkì oúnjẹ ẹ tí ọ̀láìkì oúnjẹ ọ̀wà bíi èmi ọ̀láìkì oúnjẹ ọkẹ́ sọ pé èmi èjẹun pọ̀ irọ́ ni pé èjẹun pọ̀ tó o bá tilẹ̀ jẹ láìsí agolo kan tán òun jẹun pọ̀ olóhùn èjẹun pọ̀ ṣé ọkẹ́ jẹ fọ fọ́ọ̀fù tẹ̀lé àwọn olóòtú jẹun èmi èjẹun ìwọ́wọlé jẹun pọ̀ tó o jẹun pọ̀ nǹkan Do you know the problem? Fasting remains problematic to some people. Why they love food? Why they are addicted to eating? See, Ramadan is approaching now. It remains Friday, a month and twelve days. Ọlọ́njọ́ bá wa láyé. So, ní aláṣẹ alive till and beyond. Please, I'm still using this opportunity. If you have some days fasting you missed last year, you have time to do it now. During Ramadan, I know a case of a married Muslim brought to us. There was rift between her and the husband. And the husband raised certain allegations against her. One of it was that she usually missed Ramadan. She said, hey, eh, how can I? in, in my family, even up till age 17, we don't normally fast. They don't normally fast for us. My mother was say, hey, eh, you need to be patient. Hey, eh, I don't want you to die. Hey, eh, you suffer. Tọ́mọ́ fi wọlé ọkọ̀ àrùn ṣe kí ni you, come mọ́ la. Àáfà wa ń yarí pé ọjọ́ just, Tí wọn náà mọ̀ just. í jọ sọ̀rọ̀ pọ́mọ olówó lọ fẹ́ ni. O ti fọ́mọ olówó. Yọ́ọ̀ mọ̀ jọ̀sán náà nígbà táwọn ọmọ lá ń family wọn. You know the issue. Even though some of us who are fast enough, kí ẹ bá ti kọ́ lọ́rùn rọ̀ fáwọn gan èmi gan fúnra mi kè yé mi nú àwẹ̀ yín gbá àwẹ̀ mo lè ṣe mẹ́fà ń jọ mi. in fact there was a day I recorded five episodes for radio lecture after recording I observed my voice was gone in fact there was a day wàhálà ìmọ̀ sọ̀rọ̀ bí sinmi sọ àwọn ọmọ sukùl wa fi mí rẹ́rìn wàhálà ìsìn sàn ọwọ́ ebi ti ń pawọ́ they thought as letter eh, ẹ̀ sáwọn kékèké nígbà mi wọ́n ṣe bí ẹ̀ tí ò ní láàka yìí yọ́n kẹ́rù pé ọlọ́run jẹ́ ẹgbẹ́ wọ́n wá dé ń pa ọ̀sá àwẹ̀ ń gbò sáàsù sáàsù náà ti yá sọ lọ àlẹ́ àwẹ̀ ń gbò wọn. you know i finish am still on that day right? wọ́n fẹ́ lọ tẹ̀lé wọ́n àti àlàjì sáyìn ilé lọ tẹ̀lé ẹ̀kẹ́ mo sọ kánú orin bóyá mọ́ gidi mo tó jí kí ló fà ń lè sọ̀rọ̀ mọ́ ara ti gbẹ. ìsí kìsì lára gbẹ and as a mature person you must what you must fast i'm talking about do's now i'm talking about what do's. Let's come to don'ts. I just give two or three examples. So we know we have them in hundreds. Under don'ts, let me cite two, three examples as well. You know one of the commonest sins that is very easy for women is backbiting. Women backbite a lot. Am I lying? and Allah has forbidden backbiting. That is why if you want to be a conscious Muslim, please, by the time you see people backbiting, it's better you leave them or you tell them, please stop that backbiting. àìmọye ló lọ sí fi ọ̀rọ̀ ẹ̀yìn bàjẹ́ through what backbiting and some people in the arafa wàláyé they will pay those they are backbiting with their righteous deeds and their issue went end in hellfire. May Allah not make you among those. Let us be conscious. Allah has forbidden backbiting. Yes or no? Okay? Fornication. You know the issue. If not for ìtọ́lọ́mbà sàánú láti kékeré, wàláì nínú ìṣòro tá a nílẹ̀ Yorùbá, òun lọ́rọ̀ sí i. I don't want to mention the word. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá yóò dá mi lójú. Èsì náà nínú tọrọ ọ̀rọ̀ pọ̀ ni ó tún dáàrin àwọn tálá àwọn fẹ́ẹ́ sẹ̀sìn ó dáàrin àwọn ọmọ tó ń lọ hijab ṣùgbọ́n kí èsì gbogbo wọn. now let us do it in this way in authentic hadith of holy prophet musa sallam he said man ala jariyatayn hatta tablugha wa tudraka dakhalitu ana wa huwa aljanna kahatayn sallallahu alaihi wasallam by the time you train two girls until they reach puberty and they are married as virgins you will be closer to the Prophet ﷺ in the end of time. Please, let us see what is happening. Sẹ́rí àwọn tábà láwọn ọmọ obìnrin ìwàlẹ́ iṣẹ́ kọ̀ tá a ṣe. Ìmọ̀gbọ́n ti fẹ́ sọ́jú báyìí lẹ́mọ̀ ẹgbọ́n mi o. Ọ̀rọ̀ ti fẹ́ẹ̀ débi pé kéèyàn máa ṣe fagilitẹ̀ fáwọn ọmọ bí yóò soṣù àbúṣù mẹ́ta mẹ́ta. Yàtọ̀ sí fẹ́ẹ̀ ṣe wá àti fún un. Kẹ́ẹ̀ tó ní tẹ́ẹ̀fì máa ṣẹ́ẹ̀kì wọ́n tẹ́rù ó ṣe kí ni o. Ìjọ ti ń bá sá ti rí ọ pé èso dìde ọmọ máa tàbíjọ́ náà òwe tó jábàálé rẹ̀ á lọ yọ ọ́ sáré fún wà láyàdánwò sí dáàrin àwọn ọmọ if that is not understood let me quote what happened at uh, High School in Ogun State the female principal in that school in Ajun Ajun is not even far to Ibadan it's not far to Apata Ajun High School I think arabi before the pictures earlier on that side the female principal in that school conducted virginity test for SS1 girls 300 SS1 girls out of 300 SS1 girls only 38 were virgins yes is there on the internet search for it now only 38 female students were virgin SS1 not SS3 not NC. E ìgbà tí nígbà yìí ìyàtọ̀ ẹjọ́ kò yìí gbogbo ọmọ inú ìsìn ìjà fún asẹ́mẹsẹ́ máa lò tọ́lá ti lo kéèfé ẹ̀rìn wọ́n tó fi kamọ lọ́rùn ní ìsìn tẹ́ bá ti gbà fún wọn àdánwò wọ́n lórí gbogbo onídìí ẹ̀jẹ̀ gbogbo àwọn ọmọ yóò fẹ́ lò jáàbù lè tẹ́yìn lò yìí ẹ̀yìn ní máa ní ìlẹ́sẹ̀ lò jáàbù ìjáàbù fashion ṣe bẹ́ẹ̀ rí tí mo ti kánú wọn ṣe lẹ́tọ̀ wà láyé fún yín ní fọ̀tí abẹ́ ẹ̀yìn ọmọ ìfẹ́ yọ máa lè ẹni mọ̀ sọ̀rọ̀ sáà ní wọ́n àyọ ọmọ ọdún mélòó ní twenty five ni níbo ni wọ́n wà ń jọ sí àwọn òbí ti ń tẹ́ you are silly gbogbo yẹn wọn yà fẹ́ ya wèrè mọ́ra yín lọ ẹ bẹ̀rẹ̀ ṣe nìka ìlé ìsìn ẹ mú kọ́lọ̀ jáàbù sẹ́yìn nígbà tó gbé sẹ́yìn wà bí àwọn ọmọ yìí sẹ́yìn máa mú kọ́lọ̀ jáàbù tẹ̀lé àti wẹ́ẹ́dì bí wọ́n lè fi kọ́lọ̀ fọ ọ̀hún fọ ìbáwọ̀ làdí máa kó alọ́gbà àwọn ọmọ nìka yìí tá a lọ tá a kẹtẹ̀ láwọn afáwà tá a mọ̀ sí àná kúmọ̀lá àná kúmọ̀lá kálukọ́ wọ̀ jáàbù black ẹ̀ wá ni your doctor gba not do that again now dey fit colour nìka àṣìṣà ẹ̀sì pinky nìka àṣìṣà ẹ̀mú yellow and that's what all of them put on almost ninety percent of them That's what they want to do now. They don't want to do pristine Islam. Because Shaitan is telling, is deceiving them. So that's why we need to intensify our efforts on our internal teribia, Family teribia. In lọ Muslim school. same mẹ́rẹ̀ kùlà Muslim school ni? Àwọn ọmọ tó ní fáírọ̀sì sí Muslim school. Àbí á rí jẹ́sì wọn sí wọlé sọ́n school fees fún wa. À ń fún wọn láti fáírọ̀sì ni. Tọ́ba wà láàrin ara wọn ní ṣe àbọ̀yá tó kó fáírọ̀sì lọ́mọ mi náà. We give them general antivirus ilé ilé ti ta fún general virus mẹ́wàá ọmọ kan ní virus two hundred la ó tún ti ta náà ìfọmọ márùn sáwọ ọmọ ni you no know kò sí ọ̀nà káfẹ́ lónìí ẹ̀yin ọmọdé ní virus la èyí egbòòrùn virus yẹn please why am I saying all this when it comes to some issues of the day don't remain the most problematic I'm telling you people dey do fornication freely these days torí pé kálukú bẹ́ẹ̀ ṣe kí ni o kálukú rí i pé ó ti rọrùn ṣé wàá rí tọ́jọ́ kí fíìmù tó wá rọrùn jù introduction of android phone this android phone of a thing i'm telling you is creating serious problem that's why you know in the past there was something like video call video chat all this rubbish now that's what majority of children they busy themselves with now it's four seven, they will not even sleep in the night I pray someone will not even have high blood pressure or even stroke in the nearest future. They waste their lives on social media, on Android phones. So please, in attaining excellence in religion, the first aspect is do's and what? Don'ts. We need to move closer to do's of Allah. And we need to distance ourselves, to move away completely from don'ts of Allah. Fornication is sin. So people fornicate around now. Even some married women now, they, con they connect their ex-boyfriend on social media easily. And through that, a lot of evils are happening. Please let us be conscious of Allah. May Allah assist us and be with us. The issue of usually riba, riba interest is there. You know some of these companies giving out uh, loan now. All these uh, health credit, they have introduced money. By the time they want to give you loan, they will ask you, it's online, they have their various applications, that they should have access to your what? Contact. Please, are we together now? By the time you do not pay them, they will add interest. So they will now send messages to all your contacts. I received, oh, I've said this, I will continue repeating that Muslims, let us be careful. Why will you destroy your image and your future and future of your children because of your words of your disobedience to your creator? Ọlọ́run ti ní ẹ̀mọ́ ìyàwó èlé ẹlẹ́ẹ̀mí Do you get it now? In the recent times, I received a lot of text messages. Even I received from one of my students I've taught in the past. I called him in instantly, please see me, what is happening? And when he looked at five thousand, They will not give you half million they will not give you two hundred thousand they will not give you one fifty owó àléyá yín lówó tí ọ̀sán yín bẹ́ẹ̀ yẹn rẹ o owó tí ọ̀sán yín bẹ́ẹ̀ ní ẹ̀sìn ni wọ́n yà ní owó ládàáda they will not be sending messages like one of them now they like one thief thief thief mo ní yé wàhálẹ́ àfọ̀nsókòtò fẹ́ńfẹ́ jọ́ọ̀ ló ní thief mo ní this is it àfa that's what they do by that they blackmail you ọ̀tá àrẹ ọ̀bọ̀ sanu owó yẹn that's don't it's one of the words don't and people are doing all because uh, I need money. Like if I know a woman, all because she wanted to do uh, graduation for the type, she went for loan. Kò ní dáa fún graduation. Graduate. O graduate sínú rìbá. O graduate sínú jánàmọ́ nìyẹn náà. Those is you know only only few people who are God fearing you know from Allah's don't Allah's prohibitions. So that is part of excellence in what? in them. We have three other parts. That's why we call it components of the thing. Components of what? Of the thing. Number one is Akida. Number two, Ibadah. Number three, Mu'amala wa Akhlaq. Let me explain these three components. If you want to attain excellence in religion, another aspect you need to focus is three components of the thing. <clears throat> three components of what? Of the thing. Component one is Aqidah. That's creed, authentic Islamic beliefs. This creed is what is problematic in people nowadays. You see all these share in our various areas now. They are becoming, you know, multiplying. You see women that cannot refer to correctly. They will be using one white hijab, defend them to share, and they defeat people. Because we are no more doing that one in our various areas. And people, they are having financial issues. They are having health challenges. They are having a lot of other issues. So they feel like their problems will be solved when they go to, to Shia. Akida is people, when it comes to authentic beliefs in Allah now, zero level. People, they visit herbalists, Jalabi Afas, among others nowadays. By the time they are encountered with some spiritual attacks, they don't know the solution, but they know they need spiritual intervention and they go to wrong people. May Allah assist Please, this Akida, let us be treating it in our various homes with our children. Your belief with Allah. Allah is omnipotent. Allah is. Ṣé láwọn kankan kìtàbọ̀ ṣe ọlọ́run lágbára ló lè mú yàrá àlàáfíà? ọmọ tó bá dúró sí lórí kò ní lọ́jọ́ ìkọ́tísìn. Some girls they are lured into some of these evil practices because of some challenges. ọmọ tí ń làlàkàlà tell someone is having a frightening dream and she will be told you need to come to our afa afunjalabi of Nigeria Limited you need to come to our share share of Olodo Agbaye and people will go to them torí pé nǹkan kan better understand ẹlòmíì ọ̀rọ̀ ẹ ti yanjú ọkẹ̀ nídìí ẹnìkan tí ó jẹ sábàbí ni wàhálẹ́ ọlọ́run ti yanjú ọ̀rẹ́ tó bá jẹ́ fọ́dọ̀ òní like let me give you an instance I know a woman in one of our Ramadan radio programs I normally that's why I, I tell people we need to be sponsoring Ramadan lectures even after Ramadan and radio program even after Ramadan we that we anchor radio programs we know sometimes that's why if you call me sometimes I will not pick your call in Ramadan sometimes I never will not even be reachable kábẹ́lẹ̀ parí program báyìí wà láì mo máa ń pa glo sí mo mi ní most of the days torí páwọn èèyàn ní jẹ́ àfẹ̀mí wọn ò ní jẹ́ kẹ́ ẹ jẹ́ sáàrì lẹ́tọ̀ tí mo ṣe lórí rìbá àwọn obìnrin ògùnpá ló pè mí jù nìbàdàn àfà àmọ́ tẹ̀kẹ́ ló pa àfà mo ní ìwọ àṣẹ́rìbá ti wọ ayé báyìí àwọn obìnrin lọ́kọ̀ jù àìdílé ara lẹ́tọ̀ ọ̀zìnà lórí rédíò náà àwẹ̀ àfà ìbéèrè pọ̀ ó jẹ́ kí n máa ti lọ láwùjọ then lórí àwọn táwọn èèyàn bá ní sọ̀rọ̀ by the time people are confronted with different problems and challenges you know by that time they are not themselves if shaitan comes to them that am solution they will follow shaitan please let us study people recently there was a woman we studied in our area if I tell you the narration you, you pity her if not that some of the brothers called our attention to it she nearly left Islam because of financial problems. I'm telling you. Some people you may not have solution to their problem, but you may try to see how you can help them. Doing that dawa is not by lectures alone. Some people, your dawa to them is to financially, and that will be a stepping stone to introduce them to where they will live listen to what? Authentic lectures. I'm telling you. Now, in one of these radio programs, a woman called me are two stand. I've never given birth to any child since I got married. And I laughed this this your lecture that blah, blah, blah, blah, blah. I said, can you see me? She came to our school. She explained in details. no problem. So this, some of this is partially spiritual. Okay, let us arrange Ivokia with some brothers. Go and get a uh, eh, Buzuri Fujul, get Abatu Saudar, you should prepare honey be taking this one be taking that one wàhálà àsọlọ́run ti gbàdúrà rẹ̀ kó tó ọmọ mọ́sù yẹn jẹ́ sẹ́ẹ̀rí bó ṣe bímọ sábà yìí bí ẹni pé mi lọ́lọ́run tí mo sọ ọmọ fún ọyá rẹ̀rẹ̀gẹ́ èmi máa parọ́ fún ọlọ́mọ dòdòdò the little I know nínú táwọn alájú sákẹ̀kẹ̀ máa ń sọ ilé kí àmì lò láwọn akáǹpá síbù náà bá wí lẹ́yìn àwọn kọ̀ọ̀kan táwọn náà máa ń kà nígbà tá a fi ní ìsìn àmì full time teacher ní òfin bára nǹkan bá mọ ayé ìjọ so full time teacher seven days mo kí n kọ́ ọmọ lọ́sẹ̀ mo ń sunday so mi ò ní mi ò ní ìjọ kan tí mi fi ṣe ìjọ tíṣà tíṣà ni mi online and offline mo kẹ̀ manage we did look here for the woman and I recommend some preventive medicine for her ọ̀yá music ọba àtàdúrà sí gbogbo àwọn àyà tó kìíní kan so and bọ́lọ̀ ń ṣe gbàdúrà rẹ̀ wà láìlóyún tí mo bá yín sọ̀rọ̀ kọ̀kẹ́ tí ìlú nìkan ọ̀bùn mi fúlì jàbùlọ̀ lò she attends most of the lectures now and bó ṣe bí wọn fẹ́ràn salamu alaikum afa ah congratulations bá Yo, yọ wà láì ti bí mọ ọsítù mọ wà ah and she was crying ọlọ́njẹ́ aṣọ kan dùnú ẹkún dùnú dà wà láì wọn dà ẹkún dùnú òkè gbóná ó máa ń tutù bẹ́ẹ̀ kún ìbànújẹ́ ló máa ń gbóná hmm. by the time you are crying out of happiness you see the water will not be hot. The city is out of sadness. She will not have someone else. The woman, ah, you know, ah, ẹ̀yin náà wàá gbó kan jáde ah mo ti gba fúdàmù ọjọ́ táàkì kọ́ ẹ̀yìn ọ̀gbọ̀n sí wàhálà ẹ̀yìn you know. Another one atamuloko came to me. Even she came that day, anaja ló ti to bá mi ní Muslim. My teacher I'm ń gbà yẹn wá bá mi came. Okay, but she be kalẹ́ yẹn anaja ọ̀yẹ̀ ṣe yáyẹ̀ ṣe yẹn. Ọ̀sọ́lọ́run ti gbàdúrà tiẹ̀ náà ti ọmọ. Tó bá jọ́dọ̀ ṣé àkàlọ́ lọ náà, Ọlọ́run ti gbàdúrà rẹ̀. Ah, please don't leave people with their problems recommend prayers for them Some people they don't believe in prayers alone ẹ wá nǹkan súnà fún wa ẹ wá bá sàwọ́dà fún wọn ẹ bá wọn kárí àrùkẹ́ àti ọlọ́run ó lò kún fàyà kan ẹ wá omi zamzam fún ẹ kàdúrà sí kámá máa ń zamzam ìmọ̀ àṣírí bala I recommend zamzam a lot because there authentic hadith that zamzam water is for purpose for which it is strong ẹni tó bá máa ń mú pẹ̀lú àníyàn pé ọlọ́run mo fẹ́ lóyún ọlọ́run lè ní olóyún mo fẹ́ bí ọlọ́run lè gbàdúrà rẹ̀ tí ọba sì gbà kò ní jí àlọ́dọ̀ ọlọ́run torí kèrè ṣíríkù so please when it comes to akid that is first component of Islam attaining excellence in what in them your akida your iman your belief your faith your creed must be sound it must be authentic it must be strong If it is not strong in this part of the world, I'm telling you, there are problems. Number two, ibada. Number two is what? Ibada. If you want to attain excellence in your game, you need to be an abidah as a woman, a devoting Muslim woman. And let me tell you something, ẹ̀yin obìnrin, wàláyìí ọlọ́run máa ń lo tàkọ́rùbù yín bẹ́ẹ̀ ṣe súnmọ́ lọ́run sí láti jẹ́ káwọn ọmọ yẹn ọ̀yà rẹ̀ ṣé ọlọ́pọ̀lọpọ̀ wa àfúrá ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa tí wọ́n bí àwa wọn èé ṣẹlẹ̀ àásù náà o ṣùgbọ́n tó bá gbọ́ pàfà kan ní ṣòro ẹ bá fún lómi lẹ́jọ́ sọ̀rọ̀ ká fún yín nìṣẹ́ ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ pé a máa fojú kéré àwọn èṣe àwọn ìyá ayé ìjọ ń dẹ̀ máa ń ṣe mélòó nù wáì let us be factual tí máa gbé ọsàn ọ̀gẹ̀dẹ̀ ìbẹ́pẹ̀ lọ mọ́sálásí ní Ramadan ẹ bẹ̀rẹ̀ látọ̀dẹ̀ tẹ́ bá ṣe àwọn ẹ̀yà ti wá níta àmọ́ lọ pé àwọn àfa àwọn ọmọ sí dáadáa sí wọn ọlọ́dẹ gbàdúrà wọn lórí àwọn ọmọ wọn wọ́n ẹ sẹ́lá àníyàn wọn dá sí ẹ̀sìn ni àwọn ọmọ ilé kéwù tí wọ́n pa àwọn ìyá ní òfin olómi wọ́n fún ẹlẹ́jà dín wọ́n fún ẹni sábà ní àtàwọn ọmọ tí wọ́n náà padà kéwù tí wọ́n kí ọ̀yàn jù sẹ́lẹ̀ ìjọba tó bí you need to be closer to Allah See our mother, Maryam, Allah anha. She never had any husband. She the way Allah brought out Prophet Isa through her, even without any husband. You know, she, she, she worships Allah a lot. Please, are we together? Tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ bá ti wíìkì ní bàdà, láàrin láàrin lọ́la. Àbá àpá àsìkò tó bí bá lóyún sínú move closer as àsìkò lọ́gbọ́dọ̀ you need to do that to Allah every time but by the time you are pregnant you still need to be more closer to Allah please let us take note of this nowadays let's start from obligatory acts of worship solat solat who knows whether some women nowadays now they hardly pray apart from this we have been exempted please take note If you want to attain excellence in your religion, you worship Allah at the prescribed time. Apart from obligatory aspects of religion, if you want to attain excellence in your religion, you should not be contented. You should not be satisfied with obligatory acts of worship alone. Please, are we together? You should have some supererogatory acts of worship, like observing Salah to Duha, like fasting on Monday, Thursday, like observing Tahajjud, like reading Quran every day, like reading Surah Al-Kahf on Friday, like reading Mulku before you sleep, even you let your children be, you know, addicted to that, like spending on Allah's cause, like being generous jọmọ́ kí ló burú kárẹ́lẹ́ àméjì mẹ́ta mẹ́rin tẹ́lẹ̀ kẹ́ ọlọ́run sàmì ilé ẹ̀jẹ̀ kẹ́ ẹ̀kọ́ mọ́sálásí ẹ̀yọ kan sẹ́ẹ̀rẹ́ àwọn láti àwọn tọ́ta bí masjidu umu sugai masjidu umu rumaisọ sẹ́ẹ̀rẹ́ àwọn láti wọn ṣùrù táwọn èèyàn ti wá fẹ́ kúlẹ̀ obìnrin lóṣooṣù ọ̀sán sáwọ́dí o àwọn sì fẹ́ kúlẹ̀ nàìjíríà àwọn tó ń jà sí máa mọ̀ yọ mà ta fún yín o wà láì mọ bẹ lọ́hùn mo ọwọ́ àánú àníyàn mi mọ bẹ lọ́hùn kọ́ ló sì gbàdúrà mi mo bá rò pé ṣé bẹ́ẹ̀ yẹn làwọn ará Saudi ṣé wọ́n sọ pé sábì nìkan jẹ́ wọ́n lùjẹ́ náà àwọn ọmọjà sí kẹ́ni àmọ̀jà sí mọ́sálásí àmọ̀jà sí mọ́ ṣùrù èmi ọ̀bẹ́ lọ ní wọn kéèmí gẹ́gẹ́ ọmọ ṣe mà ṣùrù fúnra mi wà láì sí ọbẹ̀ lọ nìyẹn kọ́lọ̀ jẹ́mi kí ẹ fẹ́ kí n máa kàtí mo ti kọ́ thousand torí ọlọ́ọ̀ nìkan kí n sponsor two hundred kí n ti sponsor kànga bíi one million I will be very happy I will meet it in paradise must I depend on any country before I survive must Nigerians depend on Saudi or Qatar or Kuwait that is nature of environment we need foreign support. But what normally causes problem for me is some of our people. They have been blessed through some of these free projects. They have arrived. Now they are multimillionaires. They are still expecting the same as Shuru. Sincerely, I normally feel somehow, somehow disheartening and saddening bọ́ọ̀lù èmi ò sì ti dolówó ìtò wa ní pé tí mo ṣubú ten million kó tó wá fún mi when I know from my own personal profit I can spend twenty million comfortably I can spend five million okay let's assume I can spend twenty million but I know within a month two three months I can do a free project of one million why can't I sponsor one borehole why will I keep waiting for by the time the borehole project comes from Kuwait or Sudan or Egypt or what have you Those who are poor, they are developing, they are coming up. You know, this one are coming. There are those they have come up already. Once they have come up, don't wait for Saudi Kuwait, I'm saying it. They want Alijanna. We want what? Jahannam, Abi. We want Alijanna as well. Spend the way they are spending. If you want to attain excellence in religion, apart from obligatory act, you do what? Supererogatory. Zakat is obligatory. Those who are zakatable among us, let us pay our zakat. After zakat, if you are not you are not zakatable, you are sadaqatable. Try to pay your sadaqah. Try to give people from what you have. Some of us who may have probably establishment, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ní sùkúù, tá a bá bẹ̀rù ọlọ́run, wàhálà àlejò wájú ọlọ́run. If you know you have establishment, you have a company, you have a shop, and the money coming out from it, the profit after the expenses, it is zakat then please pay your zakat you are paying zakat from your income as i normally tell people now i personally as rasheed hashim i'm not zakating. that my school mufliun high school is zakatable why do i be hiding it ṣe sẹ́ni kan wà gbà wá gba fọ́fìtì mi tọ́ra jọ ṣe wàhálà ni tí n bá fọ́ọ̀mù ìmọ̀ ìsọdá kọ but ọ̀rẹ́ every year now for more than three four years i been paying zakat for my school alhamdulilah ala ni ẹ̀ ti. But I individually, am not, but who also flew? And indirectly, who is paying zakat? But as individual, I'm not zakatable because I collect salary from my school. But from the profit of my school, my school is zakatable. First time, second time, third time, added together, it, it is zakatable. Why will I be singing to Allah? Please, if you want to attain excellence in your religion, you should not be stingy. You need to be generous as well not issue of I'm observing Salah, am saying. Spending is also ibadah. You know the hadith of Abu Bakr Siddiq, Rabiallah. I think we remember the hadith. The day Abu Bakr will collect certificate of paradise, he did some righteous deeds, yes or no? Man asba amin komole yawma sa'iman. Who among you today, walking up as a fasting person, and Abu Bakr raised his hand. Who has given sadaqa, charity today? Who raised his hand? Okay, only fasting, Abi. Is he only Salat? He also spends. Please, if you want to attain excellence in your religion, Ibadah should be taken, you know, in high esteem. Number three under component is Al-Akhlaq wal-Mu'amalat. Alpha, my Akida will be useful for me in worshiping Allah. And it will be useful for me in not causing problems for the people in my environment. My solar will be useful for me alone and not causing problem for people. But this number three, people will perceive it from me before knowing I possess akida or ibada. It's like something is. Please, are we together now? This number three, please take note. If you lack it, people may not appreciate your akida and your ibada. Please, Understand this number three very well. Please, understand it. People see me with my cap, with my turban, with my beard, with my jumping trousers. They have a kind of bad notion. Àwọn àfáà tẹ̀lé igi. Yes or no? Àwọn ẹlẹ́ àwọn. Àwọn awúmọ̀ yẹn. It is your good behaviours. That is number. Probably let me change your number than this. Please, are we together now? It is your attitudes your behaviors, your ethics, your good conduct that will attract them to you. And will attract you to them. Are we together? You see some of these people, they see the way you react. Let's assume you are living in a rented apartment and another neighbor uses your gas cooker. Yeah, that's it. I don't want to use my gas cooker. I just bought the guinea can 3 kg, 1,950 yesterday. Wàlẹ́ I will not take it easy. One kg is now 650. Why must you guinea can? You must. Ah, ah. Ẹlẹ́ àṣojú ẹ má bínú ṣé one nine fifty lẹ́rẹ̀ ẹyọ kan six fifty ẹ̀rọ kg mẹ́ta ọjọ́ one thousand nine fifty ọ̀dà káfà àbátidé today dá two thousand padà fún yín. Ṣé tí kò sọ orí ibú rẹ̀ mo ní mò ń wá? Olórí gbogbo ara yín ẹ̀yẹ ẹ̀jẹ̀ àbá ti ẹ̀jẹ̀ lẹ́wọ̀ ah, ó kọjá apá lo. Ọwọ́ àdọ̀tà oníke anílẹ́jọ̀ kan ní òkè ń bẹ̀rù ìwọ kò ní dáa fún yín olórí burúkú yín ẹ̀fẹ́ bá ti ẹ̀jẹ̀ lẹ́hìn wa ó ti tẹ̀lé ọdẹ wá sí i ẹni tó ṣépè fún torí pé ológáàsì lóòótọ́ tó ṣe may not be good probably she needs to take your word permission i that's the only error abi but the utterances are worse than what she has done you have offended her and you have you have offended Allah please are we together now that is why we need to train our children as well on good conduct they should be morally upright. àwọn àáfàá tó pe ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n ṣe dáwà fún wa tó jẹ́ àṣẹ súnà ìwà ni wọ́n fi pè wá. I can mention two three of them like my ustaz Abadawi Abdulrahman Abdulkarim who is now in Benin Republic I know the way they use for us. Ustaz Abdulkarim Absalam I think he's in Ekiti now He was one of my teachers, one of my mentors that would have been very. all of them. I know the way they were addressing us then. You know, to my power, eh? brother Lagbaja, brother Lagbaja. Because my room run is no more May Allah forgive him. So I Arun. I don't know if you heard about now. Colon Kobane Toma Shebi number one. You know, some of these stars, let me tell you, <clears throat> what I've learned from them is good conduct. They were very humble. They were patient. Like Malamin Absalam, I will still spend this money on us while taking us to lectures. He was the first person that took me to Tefsir at Obalende around 96. I think I was in SS1 or SS2 at Elepa High School then. He would still buy something for us. I will take this as, as a thought. That's why all of those people, what we saw in them, you know, attracted them to us. Not their knowledge not their what there's some of us now probably we are knowledgeable probably we are rich probably we are ibadatic probably we are akidatic but we are akhlakless people will move away from us so that is why we need to work on having good relationship with people so let me leave attaining excellence in the game like that now Let us spend the remaining time for attaining excellence in our various fields. Number one, before talking about excellence in your various fields, we need to know what are the conditions or criteria we need to focus before choosing a field or a career. There are certain problems we are having nowadays. Please, our mothers are here. You know, as mothers, as fathers, we don't compel our children to choose a particular career. We can only advise and counsel. Please, are we together? Yeah. You can counsel. Mo fẹ́ kó o ṣe medicine. Ọmọ tó rí pé kò ọmọ màá sì. Ọmọ basic science. Ṣùgbọ́n tó bá ń ṣe èbò lẹ́nu báyìí dáná ní kọ́ọ̀sì sáyẹ́nsì. Ọmọ eléyìn àátì ni ó ti wúlò èbò lọ́dọ̀ lẹ́nu bí èbò. Ọmọ eléyìn tiẹ̀ tó bá fi ìdí ọjà ọmọ owó kàbò òdì. Òjò ọlọ́sẹ̀ kọ́ máa ṣe àrẹ̀jẹ̀jẹ̀ Number one, in choosing career or field, we need to consider personal ability, capability, and capability. You need to consider brilliance, intelligence, and interest. Please, we don't just choose a field. Someone like me, Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. Initially, I wanted to study economics. The first jam I wrote, I picked University of Ibadan, first choice, economics, second choice, political science. I still saw the form, jam form, Ayejo, Pharmaphysics, I see gbogbo ẹ̀ mo ní fáìlì kan tí mo máa ń kó gbogbo àmọ́ orí píṣọ̀ tí mo lò ń gbà comment trans. Mo ní sẹ́mi náà lélẹ̀ ojú eléyìí ti yàtọ̀ bí ẹ̀ lọ́wọ́ àpapọ̀ nọ́mbà yìí adúgbẹ́ fọlọ́. You know the problem? Kọ́ọ̀sì tí mo mú ń jọ náà kì í ṣe pé ability mi mo fi mú un mọ̀kẹ̀sá rò pé economics wọ́n lọ́wọ́ àwọn lọ́tà politicize wọ́n lè lè máa fáwọn olóṣèlú nímọ̀ràn ká máa fún ọmọràn ká lè jẹ́ political adviser mo ti gbẹ́sìn yìí dáadáa èmi làánú rẹ̀ mi sẹ̀sìn school ninety bóyá èyàn tẹ̀wọ̀n sọ̀rọ̀ súnà fún mi mo ti gbọ́ súnà yìí secondary school alhamdulillah but àníyàn tí mo fi mú ń jọ náà kèé ṣe di tí mo ti wúlò nìyẹn but Allah has a better plan for me you I did not consider me The next year, I wrote another jam. But that year, it was around 2002. Whoever knows the history, UI did not do admission in 2002. And I picked 2001, 2002. I think there was a problem during the Obasanjo regime. He increased the hostel fee. UI students, they caused riot, And the school was locked down. So by the time we were filling jam, they will write you there, UI will not process admission next year and I wanted to go to UI. I said, well, I can't wait for UI. Let me pick University of Illinois." And that is the best for me in my life. Going to uni in Illinois remains one of the best things that has ever happened in my life. It exposed me to a lot of things. Alekma University is there. University of Illinois is there. even the environment of Illinois is there and challenges we faced. It assisted my Dawa career. And the people I connected at Ilorin up till now we still communicate. Even one of them we still communicated yesterday night. And I know the way. Let me tell you, in fact, majority of those Unilom guys, Unilom guys, they are the ones sponsoring our foundation. The man who's going to call you Islamic Foundation. I can tell you all the uh, well projects we are commissioning. 80% of them are from the University of Ilorin graduates. I mean, okay. I mean, I mean, and they have assisted a lot of people through me. In fact, they have offers they are paying their school fees. Not only in my school, even in some other places. That has, you know, never just rewards everyone. But the issue is this. That year that I picked uni learning, UI did not do admission. I now said, should I pick economics and political science again? And Allah wanted to guide me. You know, there are a lot of ways through which Allah can guide. I was now listening to a radio program during Mauludi Nabi. They invited one scholar, let me say one scholar, from University of Ibadan. The way he was discussing, I that I was not even a graduate, that I was going to Madul Arabi, I knew this one was saying rubbish. Gbogbo eléyà ti kọ́ ní Fídàrí Ìbàdí ní Madul Arabi now. I now felt like, no, I think I'm relevant in radical Islamic studies than political science and economics. That's how I changed my course to Arabic and Islamic studies. I felt, no, no, no, no. We need to have people who are sound in Arabic to go to Arabic and Islamic studies. And alhamdulillah, up to now, wallahi, I'm not regretting it. I can tell you, I've achieved better than medical doctors in the world where I'm talking, medical doctors should not talk there. Where they are talking, they deal with us. I deal with us and other issues. I'm not elevating medical doctors, understand me. But I'm telling you, medical doctors, they have not achieved 20% of what I've achieved in terms of guiding people to what Allah loves most. Alhamdulillah, ala ni'matil Islam, wa ni'matil ilm, wa ni'matil faham. Sincerely yours. If I've studied economics and politics, I don't know how I would be relevant. I don't know. Say my economics in Nigeria, I can be my politicized wiki. Sincerely, I'm comfortable. Alhamdulillah. So, Alhamdulillah, Alhamdulillah. So, please, that is an precious time. In choosing career, because if you don't understand this topic, attaining excellence in your field may be difficult. Number one is to choose a field, a career you have interest in. Don't compel your children. Please, I'm still repeating. Number two, you consider the need of the Muslim Ummah. The need of who? Let me tell you, Muslim Ummah, we don't need performing art these days. You may not need it. But if you have one out of one million students, probably they may be useful. So me, mean, you may not need too much Muslim sisters studying, you know, some courses. I don't want to mention, so people will not feel I'm relegating some courses. But let us study Muslim Ummah now. With what is happening, we need some courses, yes or no? Our presence. That's why. Do you know enemies of Islam? They have studied us. Do you know where they wage wars against us most? Let me tell you, in medicine and law, and mass conflict. You don't know way wage wars against us. If not this our sister, may Allah reward the sister. She did also a man. Sir, can you see ìlà àfáà àgbà ìgbà ni mo fẹ́ lè fẹ́ pé ìwọ yìí ọyẹ kéèyàn fẹ́ lulẹ̀ kéèyàn fi ọsẹ tọ́lọ̀. Wàhálà ọmọ tó ní pẹ̀lú ẹ̀mí ọmọ ọmọ dáadáa lílé yìí kì í ṣe páyé ló tóbi. I even heard from authentic source they wanted to bribe her that only you should use hijab. She said I'm not fighting for myself alone. This is fighting for Muslim Ummah. This is fighting for Muslim the next convocation they will do at law schools, different law schools in Nigeria, we now show our sisters using hijab. Unknowingly, we had a lot of Muslim lawyers. Why? Their morale has been killed. Let us be factual, sincerely. You know, one will feel like kilo ló ń ṣẹlẹ̀ yìí olon. Ọlọ́run. Ṣé ẹ fẹ́ pa gbogbo àwọn ọmọ wa ní ẹ̀fẹ̀ kan wúlò fẹ́fẹ́ ni? They wage wars against our sisters in health-related courses nursing medicine pharmacy um, botany among others anatomy most especially medicine and nursing you know the case of OAU now is still there kí ni wàhálà kí lórí ikú wọn guy don't know their problem people all just hijab they are fighting for me it's not even hijab now ìmọ̀mẹ́yọ kan tí ó lóru kéèpù táwọn nọ́ọ̀sì ló wà sùkú ọ̀dọ̀ mi máa lé lọlé mi mọ́ I don't know a single female student that use that their small case as a student of Muslim high school they know the parents know I have start eh, I have student handbook and I give all students once they get admission to my school níbi o ọmọ èèwọ̀ sọ aṣẹ́wó sọfẹ́ kọ́mọ̀ rẹ̀ wá bí àwọn tí ìṣe ìsọmọ ẹlẹ́yà pọ̀ àwọn tẹ́fẹ́ àwọn gan wọ́n tọ́ tí wọ́n wọ pátá ni wọ́n wà fún àwọn parent wọ́n ọmọ àwọn kò ní wọ pátá lọ́mọ fìlẹ́hún. Now they are waging wars against our sisters studying medicine studying law studying nursing and all these hijab they are even waging wars against they are not even the hijab recommended by Allah Their only half breed is better than worse than none. not even the real hijab now is that real hijab ọlọ́mọbẹ̀ mọ́jẹ̀ kankan náà ọ̀rọ̀dọ̀ orú ìjà kéèké small cave bá ọlọ́run àrọ́mọdọ́ wọn àmì tí ayé parẹ́ mọ́jẹ̀ kan máa orú small cave hijab lánàá jẹ́ kan máa wọ̀ ká tó máa jẹ́lẹ̀ ká máa bójú wọn small cave ké kásà half bread is better than even let's say one over eight bread is better than what is better than none not even up to half but at least ọmọ sáré house and mùsùlùmí ni o ele bí wọn nú náà o and those using niqab they are fighting them what is your problem nígbà ọmọ kan wọ aṣọ aṣẹ́wó and you are fighting those who are doing the right thing please we need to look for the need of the woman in picking your field or your work career if really you want to be a professional that will be useful for Islam. Number three advice from sincere experts. You know sometimes people see you they can say one or two things about you yes or no pé àwùmù wà láì Irrelevant, relevant abẹ́ sí wa ẹ máa tójọ́ díẹ̀ kí ẹ lọ ṣe mascom ọ̀dà àwùtọ́ wà láì wúlò tẹ bá ń káròyìn tá a bá ti wà ní campaign báyìí ẹ̀wọ̀n káwọn èèyàn máa gbádùn ròyìn yín gan kí ẹ lọ ṣe àti kí àwọn èèyàn máa gbádùn èmi ọ̀kan máa gbádùn ròyìn ni wà láì mọ̀ ròyìn káàdó àwùmù wà láì kẹ́ ẹ lọ sí Yorùbá ní ọba dáájú kẹ́ ẹ bá ìṣòṣẹ́jú márùn-ún ẹ ti pòwe twenty seven ẹ lọ sí Yorùbá ẹ jẹ lọ́ńbẹ́ ayé máa kọ àwọn àwẹ̀ ní Yorùbá a níbi àwọn tó ṣe Yorùbá let me be frank with you àwọn ọ̀rọ̀ táwọn ọmọ yín kà sùn fẹ́ lọ́wọ́ ẹ̀rí ìjọba lè kàwé ìwé orí ibú ní àdéni choice ìjọba lọ́wọ́ recommend yẹ in fact I raise it nínú àwọn program tá a ṣe ní army schools wà á recommended Yorùbá test irú ìwé ọ̀rẹ́ mi orin Jésù wà nù ẹ̀ àwọn ìwé Yorùbá táwọn ọmọ ń kà fún literature jẹ́ three even the one recommended by Oyo state now they are trash and they will tell us pé àwọn òrí mi ok mélòó ni wà náà lọ kọ̀wé ní ìsìn ṣùgbọ́n ìyẹn kọ́ ní ìṣùgbọ́n ẹ wá wo jamb nítorí fi yẹ káláwọn olórí rẹ jáàmù yẹn sẹ́yìn pé olóyè rẹ jáàmù ẹ wò tí jáàmù rẹ kọ́mẹ́ǹdì ìwé tẹ́ pé abdullahi mala abdullahi mùsùlùmí lẹ́yìn tọ́kọ́ gan inú ń bí àwọn kan mo ní ẹ lọ pokùn so ni nígbà tẹ́yìn rẹkọ́mẹ́ǹdì ìwé jésù látijọ́ yìí táwọn ọmọ wa ń ṣe ọpẹ́ lóúnjẹ rẹ̀ ní kíláàsì níjọ́ sẹ́kọ́n kàwé yẹn sùkúù ní ìjọ wo ni sùkúù mi di sùkúù kiri yóò mo ní mo dáràn wà lẹ́yìn mo sáré bòde kúrò lọ́fíìsì mo bá fi mi sálágẹ́jà wọ́n ti sábà ó ní tó wà ní ìwé kíni mo bá wò yéé ní táwọn ọmọ tèmi ọmọ kà sùn fúre tí wọ́n sí káwọn wọ́n fẹ́ ṣẹ̀yìn. we need our sister that we go and study Yoruba not only medicine or law or mass com or pharmacy we need the ọmọ yìí wà ní áàtì tọ́lọ̀ bá ní ó sì sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí gẹ́rì ìwọ̀n ọ̀gbọ́n Yorùbá mọ́ lágbájá bá ń gbé kòròǹdodo múmínà wọ́n ti kòròǹdodo wọ́n ti kòròǹdodo wọ́n ti sẹ́ńtẹ̀ yìí àgèlọ́mọ̀ kọ̀mọ́ tí ń jẹ́ kòrò dodo wọ́n bá ń wá ìkéèmù bá mú kéèmù ń bẹ̀rùn kí lọ́wọ́ ti jẹ́ kéèmù wà lẹ́ ọmọ tẹ́bá rí pé ọlọ́run ni ọgbọ́ yorùbá wọn bá ó sì wà ní ààtì ẹjọ́ lọ ṣe yorùbá yóò wúlò fẹ̀sìn kí mo ní ọ̀sẹ̀ jẹ̀mọ́ yóò wúlò ẹjọ́ mọ̀ kọ̀wé yorùbá tí àwọn rẹkọmẹ́ndì ní mínísírì táwọn òfin máa kàwé lórúkọ jésù mọ́ please sincere advice advice from sincere experts if sincere experts dey give you advice yeah? fíìdì báyìí lawyer yẹ kẹ́ it is one of the then parents influence náà kò sí tó burú kóbi wa náà influence wa once you know you have your ability to do it and you are interested in it but as parents once you want to influence your children and they are not interested please leave them with what they are interested in provided it is not against Islam now excellence in fields And that will be the last part of the lecture. If you want to attain excellence in fields, take note of these 5 to 10 points. Excellence in your choosing career in your various fields is easy once you have understood some of these points I want to mention. Number one is dedication and commitment. Alijidu manjahada fina lanadiyannahum subulana lanadiyannahum subulana you need to be dedicated and committed to whatever you want to do see those boys doing carnival around are they not dedicated to it see those uh, what do you call it cnurtw boys are they not dedicated to their cause tọ́ba lọ fẹ́ gba gáràjì kan mọ́ ọlọ́wọ́ alẹ́ sùn òkú òsì sùn ní láyà ṣáàlà see some of these guys you know the bandits the rapists they are dedicated to their satanic cause if you want to attain excellence in anything you are doing you need to be what to be dedicated and committed <clears throat> number two self development self what self what you know ẹ jẹ́ sọ kankan fún yín lónìí o ọmọ tó ṣe àkàǹtì yunifásitì tó bá fẹ́ iṣẹ́ báńkì wọ́n kọ̀ lọ sí sẹ́mínà fún náà kìí ṣe ó first class pẹ̀lẹ́ bàbá first class ó ní inú òwe náà please in our choosing careers in our various fields we need self development self worth ìwọ ló tọ́ra rẹ kọ́ ó tọ́ra rẹ bí you count you count you may never attain excellence if you are not developing yourself. Like some of us now, at the time we are mad with Arabi, even up to now, not out of arrogance. So oh, I know some of my colleagues, my classmates. One mọ̀ mọ̀ wá bá mi pé, lọ ah, ṣe ìdí. Gbogbo àwọn tí àtọ̀ ọmọ kóòtù, ṣe bá jọ wálé tó ni. Ibo ló fi mọ̀ rí wọn, ẹ̀yin ìgbọ́wà sí àràjì sàkúndélé ni káfà bá dákọ̀ tí a ṣe like tafsir bàbá sọ́lù fèmí wàláì aláàjì ìkàkéde lọ́jẹ́ kí n ra kí wọ́n tẹ́lẹ̀ sábà yìí bàbá sọ́lù fèmí kí wọ́n ti jẹ́ bẹ́ẹ̀ àìmọye tí àbá bùsọ̀ alágbọ̀nrin dákọ̀ tí a kan àwùgbà àbáyé tí máa gbọ́ pé àfọwọ́ kan dákọ̀ tí a kan ṣe bí wọ́n tó fi ẹkọ̀ ra fóònù ńlá ni wọ́n ń lò èmi lówó kí n ra fóònù ńlá fóònù kékeré pálásà tí mò ń lò náà rè torí ká lè rìkọ́ọ̀dù mo ti fi kejì ilé kan máa bá ń sáàjẹ ilé ìgbàlẹ́ iná ti fẹ́ẹ̀ tán lórí ẹ̀ you know certain things Some of us, we are developing ourselves. This is not the way we were 10 years ago. This is not the way I was last year. Every time I'm trying to develop myself in my choosing career. Okay, let me give you an instance now. During COVID-19, tani wọ́n bí dáa kó lè ṣe tẹ̀sílì táwọn èèyàn wà tẹ̀sílì náà wá. You know some of our staff, they were unable to do tẹ̀sílì. Why? Why? Koro and they have not developed themselves to defy some other means. Throughout Ramadan in COVID-19, I did tafsir. I did work. And people are following my tafsir online because it will show how many views. Even there was one, I think about 1,000 views. We did tafsir for Allah. And Allah alone. Elubega, some people, they appreciate little things you do. You sound, I depend on the data I call. Ẹ eh, eh, wá fún wa ní nọ́mbà yín káwọn náà bá yín send data abẹ́ ẹlòmí àṣẹ ah, sẹ́ndì àkànnà rẹ̀ kábàáyín sẹ́ndì owó bẹ́ẹ̀ nínú kófì like a brother from outside Nigeria he sent two thousand naira ẹ fà gbáwẹ̀ wọ́n dẹ̀ láti close sùkúù down wọ́n gbáwẹ̀ kódà fẹ́ ní family rẹpẹtẹ ọ̀dà ìjọba yín ju nǹkan bẹ̀ lápẹ̀rẹ̀ our intention was not because of money níjọ́ tí covid èdè gan àìsábà Facebook tẹ̀síf covid ti ṣe dáadáa fábẹ́ ṣe ń wọ̀n àwa láàkẹ́mọ̀ gbogbo nǹkan tó já burúkọ lórí ibú last year now àwọn ọmọ wà ń sùkú wa ń ṣe tẹ̀síìrì àtùtù gbé sí facebook sùláìkọ̀ hashim àbúrò mi kò sí nàìjíríà egypt lọ́wọ́ kò lè mọ̀ wo tẹ̀síìrì mi almost every day yóò sì láìkì yóò comment yóò béèrè question whatsapp àfa àkànnà ń bẹ lábújá tí mo mà òun náà wo tẹ̀síìrì wa látàbújá yóò comment yóò like yóò share àfa students wa mí náà ń bẹ I have a student in London òun náà wo tẹ̀síìrì wa through Facebook live wọ́n tó máa share link ẹ̀ àáfà ń jẹ́ tí ó sì covid èmi ò ṣe tẹ̀síìrì orí Facebook live mi yes or no ẹ̀ dá mi lóhùn though I been using Facebook live almost a decade ago ọmọ ọsẹ lẹ́tọ̀ láwọn sister group nǹkan kan àwọn group láti máa lò now if I am interested I will have Facebook this lecture live but the light on my phone cannot do that and the second one for recording is not with me. àníyàn tiwa ni pé ẹlòmíì pàápàá Facebook ni mo máa ń bẹ̀rù jù wàhálà ìlẹ́jọ̀ tẹ̀ sí lọ́dún yìí ọmọ tí wọn àti ìbí ó lè padà wò lẹ́yìn twenty years yọ ọmọ náà yín létí lọ́dọọdún ni àwọn yóò wọn láìkẹ́ every year ni ọmọ ní more viewers àwọn tó yẹ pa burú náà wọn gbé sórí ẹ̀wọ̀n wọn tó kún wọn tó máa jìyà lọ́dọ̀ ọlọ́run so let us be conscious please self development self worth And there are ways of developing yourself. Oh. There's some people they have, you know, concluded pé èmi ojú kan náà mo fẹ́ wà tí máa fi kú. Sẹ́wọ̀n bí kéèyàn máa lásìkò tá a wà ìkéèyàn tó máa lo typewriting ọlọ́wọ́. Ẹgbẹ́ tó sábà láyé jọ àwọn oní Amẹ́lò no business studies. Sẹ́ẹ̀mọ́, táwọn èèyàn sì tún lò dìísìn. Sẹ́wọ́n àrùkọ́ àwọn tí wọ́n máa pàdé wọn ò fa ẹ̀jẹ̀ sòtọ́rọ̀ yìí lẹ́wàá bìkínní kan àdá tẹ́mọ̀ tẹ́kítẹ́ bá ṣe ẹ̀rọ ẹ mi àláwọn tí lo àwọn aró oko àwọn old school how will type àwọn ìjọba òròjú tí ẹ páyé wọn tí wọn ti kówó jẹ tọrọ wọn ti dojú nìyẹn how will you type a letter bẹ́ẹ̀ ọ̀fẹ́ tẹ ẹ̀rọ wàwà mi ó tún wá gbé kí ló tún wá tẹ yọ wá ṣe bí wèrè báyìí but if it was to be on the system now you correct you edit if you print error you know you are not editing very well you edit you do everything you print if there are some errors you reprint But this one, you can't retire. You continue placing the, <laughs> eh, sorry, the same spot. Pakara, pakara, pakara. You continue to jacket your man. Please, are we together now? Some of those Bibles, have not developed themselves. You know, in almost all fields now, there are developments everywhere. If you want to attain excellence in your fields, you need to develop yourself. Are we together? Number three is nothing but field trip. What do I call it? In your choosing field, there must be some journeys, some excursions you need to embark upon. If then you want to attain excellence, yes or no? There are certain things they will not teach you in book. If you watch it on YouTube, you may not get it like. Like all the excursions I've been doing in my school, I can tell you it has added to my knowledge is as added to my words. My knowledge. You can't just stay alone and you want to develop yourself. Field trips, sometimes there are certain excursions related to your own choosing career. By the time you are there, you will have learned a lot. Let me add two more and I will leave. Number four is extensive research. What do I call it? Knowledge is dynamic. Do you agree with me? knowledge is not static. Dynamism is there. Knowledge changes. There are improvements in knowledge. Please, if you want to attain excellence in your field, you need to be embarking on research every time. Let me round it off with the issue of time management. Time what? What do I mean by time management? If you want to attain excellence in your choosing career in your field you need to know how to spend your time judiciously time is life alwakutu walhayat alwakutu your time is your life by the time one has wasted one's life please one may not be able to attain excellence ẹ lọ wo àwọn tó ń débi gíga níbi ń tẹ̀yàn láàyò they don't waste their words their time. They don't waste their time at all. Please let us be conscious of that. And let me add, fervent prayers. You need to be prayerful. You need to be what? Yorùbá people will say ẹni tí kò kó ẹ̀ bá ló ṣe kí ni o ló mọ̀ lọ. There are some people, please, they are just endowed by Allah. They are just what? Don't compare yourselves with them. Please, prayer does a lot prayer does a lot sẹ́rínú ká máa ṣe àdúà ọlọ́run máa like let me give you an example a friend I think is now associate professor if he has not become a full professor sẹ́rí gbà mí wàhálà àdúrà níṣẹ́ tó ń ṣe there was one of our friends very brilliant wọ́n parí degree bàbá ẹ̀ kú kọ̀sẹ̀ tí ó sùn masters in and another one even gbà tá a wà school his lecturer in one university I don't want to mention the university sẹ́rẹ́nì kò sí nínú àwọn best twenty nínú class ní mo rọ friday ẹ̀yìn kí lọ parí sí báyìí ọlọ́run ṣe kò ń ni bóyá scholarship he started his master phd and within few years he became a phd holder ìwọ tọ́lọ́run bá ṣàánú tó gbàdúrà rẹ̀ ó fẹ́ ṣe kí ni ó gbé ọ̀gá so that is why we need to be fervent in prayers. We need to be prayerful. We need to be supplicating to Allah. Through prayers in your choosing career, there are some other things Allah will do for you that will assist you in taking you off. Our mother Aisha, an excellence in films. I want to use our mother Aisha to round up this lecture. Are we together now? according to the history there was a lecture I delivered the other time on our I think it's available on Dawa Nigeria if you can get the lecture on Aisha so I explain a lot of things in that lecture but let me summarize it here our mother Aisha was an expert in nothing less than seven different fields how many words please do you know implication what I'm saying you can be an expert in different fields Don't limit your chances to one chance. Our mother Aisha, radiyallahu anha, she was an expert in tip, in medicine. In what? In what? How did she attain excellence in medicine? Nobody taught her medicine. She learned that through her inquisitiveness. Through her what? Inquisitiveness she usually asks questions from people. When you are suffering from stomach pain, what did you use? She will document it. During your own menstrual pain, how did you solve it? She will document it. She will compare your medicine with her medicine. She will recommend this for this. She will recommend and she will observe. Ẹn tó bá ga bóyá o. Through her own expertise, she became an expert in what? medicine ilmul faraid knowledge of sharing the bequest Aisha was an expert and this knowledge only few men can share the properties left behind by a dead Muslim. Our mother Aisha was an expert in this knowledge. Are we together? Our mother Aisha, radiallahu anha, she was an expert in fiqh in Islamic jurisprudence. Number three, our mother Aisha was an expert in Hadith sciences, in knowledge of Hadith. Number five, our mother Aisha was an expert in Arabic poetry, Shirul Arabi. She was an expert in Arabic words. Àṣetá abárẹ̀ tó jẹ́ pé ọmọ wákà ní ẹ̀yìn ìyá. Ṣé ìgbésílẹ̀ Yorùbá tá a bá ń pè é aláwọ̀ wákà tó dáa tá a fi mọ́ kò bá tí èsì àwọn wákà ọ̀tẹ̀ sincerely yours all these poems if you are sound you can compose not only in English you can compose in in Yoruba and you have CD you attach it to it tọ́jọ́ pé àwọn ọmọ tó bá ti ń há orin yẹn sórí indirectly you are preaching tawhid you are preaching what you are preaching what. bóun kóun bá tán akọlúwà mi nìkan o òun nìkan ó nìkan akọlúwà mi Do you know many of this poem? Do you know what this poem is teaching? It is teaching nothing. Listen very well. That is the beginning. Kulu ṣe ìfani ìlàlọ́wù bá kín àhádọ́n fámẹ́dọ́n láyàmútù. Do you know the implication of this poem? you are preaching that Allah is omnipotent, Allah is omniscient, Allah is ever living. Do you know what you are doing through that poem? You are preaching tawhid, Islamic monotheism. The monotheism you spend three hours teaching and your children will still not understand. You have summarized it in a stanza. Yes or no? Our mother Aisha was an expert in Arabic poetry. You know some of these poems, when we were young, they brought us up with them. We memorized them. By the time we were chanting them, we feel elated. We feel happy. Where are those poems nowadays? Were, oh, ni logo. Were, oh, ni number. Is that what children are saying now? Please, we need to return Yoruba poems. Those Yoruba didactic poems that are preaching Islam. Abi Anabi Silumaka ó sì jẹ́ ìran lárúbáwá abudulayi ń bàbá rẹ̀ ànínàtù ni ìyá rẹ̀ ń jẹ́ àkọ́fẹ́ yàwó ànábì kàdíjàtù kúbúra do you know what that poem is teaching it is teaching tariq everything is all about tariq alone you can compose poem to teach fiqh to teach tafsir to teach history sí abi anabi sínú mẹ́ka fásitì was born in mẹ́ka ó sì jẹ́ ìran he was an arab abdullahi baba abdullahi was his father aminatu ni ìyá rẹ̀ ń jẹ́ amina was his mother àkọ́fẹ́yàwó anabi the first wife of the prophet was khadija are you not preaching are you not teaching prophetic history please do you get my point our mother aisha was an expert in that field ilmu Nasa, genealogy ilmu what genealogy that's one of the problems of Yoruba people if I want to examine us now if I myself I will fail I know my father as Ashim my grandfather as Abdurrauf Olapadi those are the two I know genealogy is to know your lineage in such a way that you can mention like 19 20

These are some of the problems with us in Yoruba land. We don't study our families, our lineage. Our mother Aisha was deeply rooted in that faith, among other faiths. Please, who can tell us that Aisha did not attain excellence in religion? You can see our own is even more than excellence. She attained excellence in religion and what? and are choosing fields. She alone chose different fields and she attained excellence in them. So that shows it is still possible to combine two, three fields and you excel. You excel in tailoring. You excel in baking. You excel in medicine. Like I have a friend, you know, I'm publishing, I think I've even lost his contact. I don't know might be around in London. My brother, I love, he was a traveler's guide, to me. may ever read the book he published the book for me and he is a medical doctor even though ọ̀sẹ̀ pé bọ̀dà èwo ló fi àjẹun báyìí o ṣé printing ló fi jẹ and medicine wàhálà ìtọ́ba print ìwé báyìí inú yóò sì máa dádùn and the medical doctor he attained excellence in medicine and excellence in what printing he is is done please we need to attain excellence in our religion and faith our faith That will be my last explanation. Attaining excellence in your field should not be at the expense of your religion. Subhanaka Allahumma bihamdik, أشهد أن لا إله إلا أنت أصرف alaikum wa rahmatullahi wa barakatuh.